هو دعوة الحق والذين يدعون من دونه لا يستجيبون لهم لا يستجيبون لهم بشيء إلا تباسط كفيه إلى الماء ليدلغ فاه ليبلغ فاه وما هو ببالغه وما دعاء الكافرين إلا في ضلال èyí ni ètò ìpè òdodo tí yóò máa dé sí etí ìgbọ̀nyín níkànnì yìí one oh seven dot nine fm ní aago mẹ́fà ìrọ̀lẹ́ tí bàbá wa Ṣàmùsùdín Ṣítù tí a mọ̀ sí bàbá ẹlẹ́jà ṣe olùgbàwọ́ rẹ̀ pé kí ẹ̀san rẹ̀ lọ máa bá bàbá wọn ṣètò ṣótáyọ̀ tí a mọ̀ sí bàbá ẹlẹ́rọ ní abúlé sẹ́ríkì ọ̀gọ́mákin àwọn afáwọ̀ àgbà tí wọ́n máa ṣe ìdánilẹ́kọ̀ọ́ náà fún wa wọ́n náà ní samahatu sheikh al-imam ishaq abọlọ́rẹ́ muhammad al-awwal habibahumullahu wa ra'ahum tí wọ́n jẹ́ imam da'watul haqq central mosque alẹ́mẹ́ abẹ́òkúta ẹ máa bá wa ká lọ. alhamdulillahi wa sallallahu wa sallama wa barik ala rasulihi. وعلى آله وأصحابه وعلى كل من تمسك بمنهجه إلى يوم الدين adúpẹ́ púpọ̀ fún ọlọ́run. alhamdulillahi. ọlọ́run bá wọn náà ni ọba tí a dúpẹ́ fún. ma yíyẹ tẹ́kí rọ́ṣàmánà yẹlẹ́ kan sàádàtà ọ̀hún. òun náà tó jẹ́ pé bíyàn bá ti páyà rẹ̀ èèyàn bá oríire pàdé láyé. yẹlẹ́ kan sàádàtà ọ̀hún. bíyàn bá ti pa òfin ọlọ́run ọba mọ́ سعادة يا عيا لسان الخلق عن تفسيرها oríire tẹ́ni tó bá dúó tọ́lọ́run tó páyà ọlọ́run tó pòfin ọlọ́run ọba mọ́ máa ṣe akọjá ń tẹ́nu ẹ̀dá lè ròyìn láyé يا عيا لسان الخلق عن تفسيرها ìtumọ̀ rẹ̀ ní kóríire gan ni o àwọn àgbàlagbà ńlẹ̀ Yorùbá ní àti bọ́lọ̀ ń dúó nìkan òun náà ló àti rárùn ṣe ọlọ́run àà ah, ah, ìrọ̀rùn ní yattaqillaha yaj'al lahu makhraja afílẹ̀ ìwọlé lónìí tààfin sọ fún gbogbo àwọn ọmọ ayá wa mùsùlùmí jákèjádò gbogbo àgbà ńlá ayé pé ẹjá bẹ̀rù ọlọ́run ẹjá pa òfin ọlọ́run ọba mọ́ gbogbo ohun tó dàdí lérú tí gbogbo ẹ fi pokúlú muṣu lónìí wọn ká tọ́lọ́run kún ní ẹbí wọn mọ́ ni ọ̀ eléyìí ní ìta ń bara wa sọ tí a fi ń kira wa káàbọ̀ lónìí lẹ́yìn ọ̀pẹ́ a dá fún ọlọ́run àtọrọ àlékún ọlá rẹ̀ fún anábà muhammadu sallallahu alaihi wasallam àmbẹ̀ ọlọ́run àlékún yọnú rẹ̀ kó bá ṣe fún àwọn sọ̀hábà àwọn àmbẹ̀ ọlọ́run tí wọ́n ti wá gbàbì kan lọ táàtúrí wọn mọ́nú ìsìláàmù lónìí ọlọ́njọba wa dáwọn padà sójú ọ̀nà wọn òjò ọ̀nà ẹ̀sìn òdodo máṣẹ̀bá wa dáwọn padà síbẹ̀ o àwọn wà ń bẹ̀ májà fi pìtàn pa ṣeré o ẹ̀yin èèyàn mi lónìí àtúnkìrà káàbọ̀ sórí ètò wa ètò yín ìpè òdodo ibi tá a tún ṣe ń gbà lónìí àti ìkúrò mi tá a dé lánàá torí pé ibi tá a dé lánàá yìí ṣe ibi tó ṣe lọ tá a gbọ́dọ̀ dé kákan wá rí kọjá lérèfé ah, rárá o Eh, ẹ̀rí pọ́rọ̀ dílé náà ní tà ń tẹnubọ̀ a sọ nípa tàwọn ọ̀dọ́ bó ṣe pàtàkì tó kọ́dọ̀ kó ṣàmójútó ìgbésí ayé ara rẹ̀ níbi ọ̀rọ̀ ọlọ́kọláya kó má máa dàbí ọgbọ́n kó máa wá ṣe ọlọ́run ọba àtìlẹ́ ìfún wa kékí gbogbo ọ̀dọ́ tó bá ti tọ́kọ ní kò lọ lọ́dọ̀ lóbìnrin ìtọ́ bá ti táyá ní lọ́dọ̀ lọ́kùnrin kó náà lọ láyá ẹ má páyá òṣì kẹ́ máa lọ ṣe ọlọ́run ọba tí a bá ti ń bẹ̀rù òṣì Eh, ìtú dájú yìí náà ni pé ẹni ṣe ọlọ́run kò nípa òfin ọlọ́run bá má kò sún tí ò ní ṣe ẹni tó bẹ̀rù òṣì títí tó ti rẹ̀ pín ìrùn ọlọ́mà lọ ń pààyàn lọ ń wá òṣì màmá tàún ṣe o máa mẹ́kẹ̀ irun wọn náà máa lọ́yìn sí 419. ìyẹ̀kúnú fòkọ̀rọ̀ àyọ̀gbó níhìn ọlọ́run mẹ́rin fàbílì ọ̀pọ̀lọpọ̀ tó bíwà bàjẹ́ táwọn èèyàn hù láyé lónìí ọ̀n fẹ́ kó sí tàwọn ọ̀fẹ́ kó sí tàwọn ni ọ̀nà lọba tí dẹ̀ máa rọ ní lọ́rọ̀ tó tó wà lọ́ tẹ̀ ń wò pé kò sí mọ́ṣì lọ́wọ́ iná ẹ̀ tó fẹ́ ṣe. Ọlọ́run àárọ̀ yẹn lọ́rọ̀ o. Ọlọ́run àárọ̀ yẹn lọ́rọ̀ o. Fàníyà dáadáa ṣé kí wọ́n náà dìrí ti gbogbo àwọn adùn tó ń rí. Adùn tó ń rí yẹn, ah, kíkorò ló máa ń gbẹ̀yìn adùn tí ò dá o. Torí tó ti ń rè sí fa adùn yẹn tó fi ń rò pé ẹ̀njọ́ ara ẹ̀, hmm, tó máa kẹ́yìn rẹ̀ ìbínú Ọlọ́run ọba ni o. Torí ẹ̀ má ṣe ṣìnà mọ́, má jalè mọ́, má mutí mọ́, máhùwà bàjẹ́ mọ́ tíṣì náà níbi tá a mẹ́nu lè ní àwọn tẹ̀síwájú nípa ìdílé mùsùlùmí tagan ni ọkọ rí sifáàtò záújẹ́ sọ́lẹ̀ ìmá àzáújá ti yí gbogbo ata ti níyàwó nlé ẹ̀yìn ọ̀rọ̀ kan lè ní ẹjọ́ ẹjá wa ẹjá bára wa sọ̀rọ̀ ẹyàwó ẹ̀yìn náà yìí tọ́kọ yín pé kí wọ́n wá gbọ́ káwọn náà lè fi ríra wọn ní rí alhamdulillah pọ́kọ rí tẹ̀lé mi bọ́ ṣe ń ròyìn ọkọ rí bẹ́ẹ̀ gẹ́lẹ́ lè mi ṣe rí oníkálukú amú tẹ̀lé ní ọkọ tí kì bá ń ṣọkọ rí òun náà wo bí tóun ti mẹ́hẹ́ tóun kì fi ń ṣe ọkọ rí ṣùgbọ́n mo nígbà pẹ̀yìn ọkọ rí lọ́lọ́ máa nínú ẹni tí ọlọ́run máa béèrè lọ́wọ́ ẹ̀ níjọ́ gbọ́dọ̀ kíámà nípa èèyàn Ọlọ́run á bèèrè lọ́wọ́ ọkọ nípa àwọn ará ilé rẹ̀. Amara Allahu ta'ala al-azwaja bi husni mu'amalati kullin minhuma lil-akhar. Àṣẹ Ọlọ́run ọba ni pé atọ́kọ atáyá agbọ́dọ̀ bára wa lò dáadáa. Ṣùgbọ́n àwọn kan wá wà tó já sí wípé ó jẹ́ èyí tó jẹ́ tọkọ. Ta fi mọ̀ pé ọkọ yìí fẹ́ àlọ́kọ rẹ̀ ni. Ẹjá sáré mú wa. ní ṣísẹ̀ntẹ̀lé lónìí. Husnul 'ishrati bil ma'rufi. Àkọ́kọ́ nínú ẹ̀ náà ni pé ọkọ rẹ̀. Husnul 'ishrati bil ma'rufi. Ó wọ́rọ̀ ma báyàwó rẹ̀ lò pẹ̀lú dáadáa ni o. Mm. Ohun tóbìnrin ẹ̀sẹ̀tì ẹni pé kó máa dùn nínú. Ọkọ rẹ̀ gbọ́dọ̀ báyàwó lò dáadáa. Ọlọ́wọ́ ló máa fi báyàwó rẹ̀ lò dada. àkọ́kọ́ nu ó gbọ́dọ̀ kọ́kọ́ mọ̀ ní pé nǹkan méjì kọ́kọ́ pàtàkì eléyìí tó kọ́ gbọ́dọ̀ mójútó tó pàtàkì púpọ̀ tá a fi fẹ́ pè ní lọ́kọ rí méjì ni òun ni foundation gbogbo tá a fẹ́ bẹ̀rẹ̀ sí kalẹ̀ àkọ́kọ́ ni ọlọ́run إذا خطر إليكم من تردون دينه وخلقه ويسأل أن تانك بالهم في اسم الله إذا خطر إليكم من تردون دينه وخلقه فزوجوه ويسأل أن تانك بالهم خطر إليكم هو أفروبوس ọmọ lọ́dọ̀ من تردون دينه ẹ wá rí pé ó lẹ́sìn ìpáyọ̀ ọlọ́run àkọ́kọ́ ṣẹ̀ sí rẹ̀ sí ni wọ́n kún lókàn alábìnrin ẹjọ́ fi ọmọ ń táa fi ń kọ́kọ́ mọ̀ pé ọjọ́ kọrí ẹ̀sìn rẹ̀ súnkírun ṣẹ́fì wà lára ẹ̀ ẹlẹ́ẹ̀kejì súníwàárí ṣẹwárí méjèèjì tá a dárúkọ ni tó wá rú gbogbo àwọn tó kù tá a fẹ́ kàálẹ̀ yìí olówó àrùn sórí tí méjèèjì bá ti mẹ́hẹ ẹgbọ́n sáà níbi buhari hadith yẹn وَإِلَّا تَفْعَلُوا Òṣìṣọ́rọ̀ àwọn bá ní tẹ bá kọ̀ tẹ́ bá fi lè ṣe bá ṣe fọ́ yìí. Yàkún fìtínà tó ń fi láàrin dín. Òṣìṣọ́rọ̀ bá ní ẹ̀ẹ́dá fìtínà lẹ̀ lórí ilẹ̀ òun. Fàfàṣádùn ní àríyìndùn. Ẹ̀ẹ́dẹ̀ tó dá oríṣiríṣi wà bàjẹ́lẹ̀ aburú àpọ̀ gan. Tẹ bá lọ fọmọ fọ́kùnrin kan ṣá. Tẹ bá fọmọ fọ́kùnrin kan ṣá ẹ̀ẹ́dá wàhálà lẹ̀ ẹ̀ẹ́dá fìtínà lẹ̀ lórí ilẹ̀ kọ́kọ́ mójútó ń bẹ̀ ni pé ń ta fi ń pe ọkọlọ́kọ rẹ̀ tí ó ń báyàwó ẹ̀lú dáadáa nílé. Ṣùsùn olè ń ṣe rántí bí ìlmàrú. Tí òun hùwà rí pẹ̀lú ẹ̀ nínú ilé. Fàyínà záújà sọ lè àyú ṣùsùn máa ṣe rántá záújà ti hì. Dáadáa jẹ́ ha. Kí náà wà rí yẹn ni pé máa pọ̀nlé. Wọ̀rí fún kìbi má ma lè mọ́. wàtàlà tó fi fi máa máa láti ha. láàánú rẹ̀ ń bíbí bá lò mọ̀ kúbìnrin ní nǹkan lẹ́gẹ́dẹ̀ ni. ọ̀là tààlà. bọ́n tọ́lọ̀ ọba wa sọ. wà á ṣe rúhùn nàbí mẹ́rù. ọlọ́ọ̀bá ni ẹ bá àwọn ìyàwó ń lò pẹ̀lú dáadáa ẹ bá wọn ṣe nulẹ̀ pẹ̀lú dáadáa ẹ ṣe àárẹ̀ ní lọ́fíìsì ń

oníṣẹ́ alábá ní ìsáòsò ní nìsá ẹ̀kọ́ ìrọ̀ oníṣẹ́ alábá ní ẹmú àwọn obìnrin ẹ bá wọn lò dáadáa o ẹ á ń dùn wọn dáadáa o

dákàlàbú jàdúbí mùhú kàtàrítàhó. Kò yá lómi dáadáa pé kí ni tọ́gbà lérò pẹ̀lú egungun ẹ̀gbẹ́, ìtumọ̀ rẹ̀ nígbà tá bá pa ẹran tán, tán wá po ẹran tán kó ìfun rẹ̀ kúrò tán kó ẹ̀dọ̀ tán kó gbogbo ẹ̀. Ṣẹ́rí ẹ̀gbẹ́ rẹ̀ egungun yẹn, yìí táwọn alápàtà máa balance, ó máa ń bẹ́ẹ̀dì òjíṣẹ́ ọlọ́run bá ní látara bí tọ́lọ́run ti dá àwọn obìnrin nìyẹn sallallahu alaihi wasallam. fàyín ìzàká bùjá tún fi ìmùhú egungun yẹn. Àtàrí dàrú. Wọ́n ní wàá kan ni o. Wọ́n tàrọ̀ bí dàrú lámìyà zàlẹ̀ àwájà. Tó bá wá ní òfin ẹ̀ bẹ́ẹ̀ kò níyẹ̀ kò ní gbogbo ṣe wọ̀nyẹn náà ló ṣe máa wà dẹ̀ máa rí manage. Pásítà oṣù bí Alábìnrin ẹ treat wọn dáadáa, ẹ treat wọn dáadáa, ẹ má fìyà jẹun, ẹ má lù wọ́n lòkulò. Tó bá lo fẹ́, o fẹ́ ṣètì obìnrin, ó wọ́, o kọ̀rẹ́ tẹ̀ ń belé, o tún kọ̀rẹ́ tẹ̀ ń belé, ti wá sú ẹ, o wá ní wò ó. ma dẹ̀ dìl pẹ̀lú ẹ̀ nǹkan tí dẹ̀ fojú ẹ rí dẹ̀ pẹ̀ òògùn apadà kan ni ìtumọ̀ kíkan ẹni pé wà ó fẹ́ kọ́ nìyẹn ó fẹ́ fayé gbóná mọ́ nìyẹn ni eléyàn àkọ́kọ́ ẹlẹ́kejì ń bẹ̀. Wàmí sí bá ti Nínà ọ̀rọ̀ yìí, náà ni. Ìrìnfà fún ẹ̀yin baálé ilé mò ń bẹ̀ yín ẹ jọ̀ọ́ ẹ jẹ́ bára wa sọ̀rọ̀ torí tọlọ́hun ẹ jẹ́ bára wa sọ̀rọ̀ ẹ má jà máa pàyàwó tì sílé eléyìí ti dá ọ̀pọ̀lọpọ̀ lérú o ó ti bọ̀ ọ̀pọ̀lọpọ̀ ilé jẹ́ o ó ti dá ọ̀pọ̀lọpọ̀ wàhálà alẹ́ o ó ti sọ ọ̀pọ̀lọpọ̀ obìnrin dọ̀daràn ó ti jẹ́ kóbìnrin ní ìtẹ́ ó ti jẹ́ kó ní depression kò mọ tó ń ṣe mọ́ ó ti fẹ́ ẹran mad kí ni yẹn ti affected psychologically ilé ìtàtún mẹ́nubà yìí ni ó kí ní kan náà ọkùnrin yá àfikò satisfá ìyàwó ẹ̀ àfikò fún ní adùn tó ń wá ní adùn lọ́kọ láya ó yí èmì àtẹ̀yìn náà ẹmọ̀ pọ́ náà bíyàn ṣe ń lanu bíyàn ṣe ń la ọ̀rọ̀ mọ́lẹ̀ se afẹ́fẹ́ ó yé yín bẹ́ẹ̀ bá ṣe ń sọ ó yé ọkùnrin ó yé obìnrin náà tẹbá wo tó ń bọ obìnrin míì nínú jẹ́ ohun tó jẹ́ ọkọ rẹ̀ ó ọkọ ń súnmọ́ pàápàá jùlọ ọkùnrin ní ìgbà tó bá tulẹ̀ fẹ́yàwó kejì ìtọ́ wà létẹ́lẹ̀ ti sá lójú ẹ̀ kí ló dé ti bí wọ́n náà lò lójí bẹ́ẹ̀ kí ló dé kò yẹ kó rí bẹ́ẹ̀ àìpáyọ̀ ọlọ́run ní inna li rabbika alayka haqqan ẹ̀tọ́ rẹ̀ ẹlẹ́rí kẹrẹ̀ ṣùgbọ́n kan ṣe tó nílé àwọn ah, òun bísí tó wọn wọ ah, èrè ní bísí pẹ̀lú iṣẹ́ ọ̀rọ̀ business wà ní mo wáyí ọ̀rọ̀ mo tẹ̀ ń rò ẹ̀rọ ìkíníkan ní ní ni òun máa gbogbo ẹlòmí ìjọsìn ní a máa ah, èmi ń gbà rẹ èmi ń kan lọ́wọ́ kan lọ́wọ́ kò ní rójú

àfi maa máa fún lẹ́tọ̀ rẹ̀ oúnjẹ rẹ̀ tó fẹ́ jẹ nìyẹn. Inna li rabbika alayka haqqan. Sára tí ara rẹ̀ ò bá tó àfi kó jáde sọ́rọ̀ ara rẹ̀ mẹ́díkálì kó jáde sọ́rọ̀ ara rẹ̀ pẹ̀lú àwọn nǹkan wọ́n ti so obìnrin ní ìdìdàkudà sílé láwọn ọkùnrin tó pobìnrin ti pé mú tí máa dẹ̀ ṣe fún ẹnìyẹn tó bá pọ̀ fín pọ́ní ẹ̀ṣẹ̀ ni ọ̀ torípò ní gbèdéke tó bá pẹ́ ṣe ló bá rí ní ìrí pé wọ̀rá yìí ti ẹni kò dá o tó bá pẹ́ ṣe bá rí ní ìrí Ànábì sọ̀rọ̀ sọ̀rọ̀ pé inna li rabbika alayka. Inna li rabbika alayka haqqan. Wọ́n lọ́wọ́ ọba rẹ̀ lẹ́tọ̀ọ́ tó fẹ́ gbà lọ́dọ̀ ẹ̀. Ẹ̀tọ́ tọ́lọ̀ ni kò sí lọ́n kò kírun. Wa li nafsika alayka haqqan. Ìwọ náà fúnra ara rẹ̀ tó jẹ́ ìdíyàn lẹ́tọ̀ọ́ tí wọ́n náà fẹ́ ẹ̀tọ́ rẹ̀ lórun. lára ẹ̀tọ́ rẹ̀ ni o. Àhìlìkà àìlìkà hapọ̀ fàátì kú lábí hàkí ní ooo. Arábìnrin fún ní kálukú lẹ́tọ́ rẹ̀, fọ́lọ́ lẹ́tọ́ sílọ́n fúnra rẹ̀ má fi jàjẹ́ra rẹ̀. Fára alẹ́ rẹ̀ náà lẹ́tọ́, ó wá pàyà ó olóògbà jáde lọ. Ah, ah, ah, Nígbàtára rẹ̀ bá ń bèèrè fọkùnrin báwo lè fẹ́ kó ṣe. Kí ni a sọ fún ọmọ yàrá náà tí wọ́n máa ń jápa? Àwọ̀ ò takò yí pé kẹ má ṣùgbọ́n tó bá ti travel out máa rántí ilé o báwo ló ṣe fẹ́ ṣe tó fílẹ̀ ìyàwó tó fílẹ̀ sílé kò sí tó fẹ́ fún jẹ́ o tó fẹ́ dàbí ohun tí ó jẹ́ ẹ̀tọ́ tiẹ̀ ẹ̀tọ́ rẹ̀ tó wà lọ́dọ̀ ẹ̀ ṣé o fẹ́ kó máa lọ ṣe ṣìnà ni tètè yá rò mọ́ ìrìn àjò ẹ̀ o ìwọ náà tó ń palẹ̀ mọ́ pé o fẹ́ lọ rò mọ́ ní àjò ẹ̀ o ọgọ́rọ́ ọkùnrin mi lọ́tọ́ ní sófì ìyàwó lẹ̀ sílé obìnrin ẹ̀ ti ń ṣe ṣìnà ìmí tí ó ṣàǹmú mọ́ra pé òun fẹ́ ṣe ó ti fẹ́ fìrònú ṣe rẹ̀ léṣe

kí ni a jẹ́ kó lè obìnrin fẹ́ yí ara rẹ̀ ò yá kò sí tó lè jẹ kò ní jọlá rẹ̀ torí pé ètò ọlọ́run ọba tó pásẹ̀tì sára ọkùnrin àtòbìnrin ni àti kíyàn mọ tó máa fi kùn torí ẹ̀ tó bá ní tó fẹ́ fi ṣe má fẹ́ haramu ni ìyàwó fífẹ́ fọkùnrin tí ó lè súnmọ́ obìnrin kò lẹ́tọ̀ọ́ ìwọ ní kò gbọ́dọ̀ fẹ́yàwó haramu ni fóun haramu eh, ni fóun torí ẹ̀ kó yá gbọ́ dáadáa tó bá pé bẹ̀rẹ̀ náà bá ní kí

àti ò bá sí ọ̀tọ̀ ni kò sí tó bá wà náà bó ṣe wà má wàá máa wá ṣèṣe yí pé tí ó bá ti tí ẹwọ́ ló mọ̀ ọlọ́ fáìn rí ààrẹ ìbáàkù aléyá ọbẹ̀rẹ̀ lọ́ọ̀yà lágbájá náà yé tí mo fún ní ọ̀yẹ́jìbò aláàzáòjì ayíwá fírọ̀ lè záújà ti hí máa tàhátájú mi maskani wa malibasi wa máa kò lè wà dáwà lára ojúṣe ọkọ òní kí níyàwó rẹ̀ fẹ́ jẹ kí níyàwó rẹ̀ níbi oníyàwó rẹ̀ fẹ́ gbé kí ló fẹ́ wọ̀ kí ló fẹ́ jẹ kí ni ìyàwó rẹ̀ fẹ́ gùn nǹkan ọ̀gùn kódà láàrin ojúṣe ọkọ ọ̀nà ní pọ́kọ mójútó ìyàwó ẹ̀ ń wọ mọ́tò jáde ni àbò fẹ́ fi mọ́tò gbé jáde ni àbò fẹ́ ra mọ́tò fún ni. wa nǹkan náà ti gbẹ́ níyàtà ń wá bàtà máa lẹ́hàn. kódà

liyunfiqa mimma ataahu Allah. Àbí ń gbà tọ́lọ ń kẹyìn sà, tọ́lọ ń kẹyìn bàbá wa, tẹwa tí ìyàwó ń túṣì wá ń gbé ata kiri àdúgbò lọ <laughs> lọ Ìyàwó ń túṣì wá lọ́wọ́ra pẹ̀lú ọlátọ́lọ ń ṣe fún ìwà lẹ́ra tàǹjẹ́ naira ẹ̀lùbẹ́sà 50 naira ó tún jẹ́ wá lọ ń lọ tá kiri àdúgbò àá ó tún jẹ́ ń yá fami kiri ládùrún ń ṣe fún ìwà ẹ̀ẹ́jẹ́ kan kákẹ́ ojú tó fi máa jù ọlọ́dẹ̀ kẹ́yìn agbọ́ta ni tí ò ní ẹsà ṣán sọ fún pọ́ máa ń kówó lọ sọ́run ni ọlọ́dẹ̀ ta gbà tọ́rọ bá wà kó náà kò sí ẹni ọlọ́run bẹ́ẹ̀ mi rí kò sí

pẹ̀lú ọmọ mẹ́ta 1000 naira wallahi ìkílẹ̀ òrùkókó fowó yẹn ṣe ẹ wá fún 1000 pẹ̀lú ọmọ mẹ́ta pẹ̀lú ọmọ mẹ́ta ó tún dúró pé ṣé máa rí 200 gíbi gọ̀kádà wá ti pẹ̀lẹ́pẹ̀lẹ́ sọ ni irú wa ọkùnrin báyìí ìṣe pé mo fi ń yọ ẹ̀mì fi bú ẹ o àwọn náà tá à ń sọ ṣùgbọ́n èèyàn máa ń lọ́rọ̀ rẹ̀ lẹ́nu wọn bá ń tó fílẹ̀ yẹn náà tí ẹ̀ fájò kún ọ̀rọ̀ rẹ̀ kún. yókè lè fún lọ́hùn náà sani ńlá máa. torí ẹ̀ náà ló fàájú ẹ pé irú rẹ̀ tí irú rẹ̀ bá fẹ́ fẹ́yàwó náà tẹ́lẹ̀ ìwọ náà má lọ fi ọmọ ọlọ́lá má lọ fọmọ ọlọ́rọ̀ torí pé ohun tó ń jẹ́ ń lé wọn ò nílè fún jẹ ṣáìsì ẹni kò rọra fẹ́ má lọ gbàdá ńlá etí ẹpọ́ ti ń jẹ chicken jẹ turkey nílé wọn tẹ́lẹ̀ ó wá tiẹ̀ tán ó sọ pé Eh, um, jẹ́ ka o ka máa ní jẹ́ bọ́gọ́ ni o bọ́gọ́ la máa o ẹ́ eh? Allahu Akbar ó wà lọ́wọ́ egungun ẹran ilé ìtàn máa ń gé sórí tébù táwọn ọmọ kéèkèé alápàtà ẹ̀nà máa fi ń ṣe kódẹ̀ máa òróró ẹ̀ máa fi ṣe po kí ni ẹ máa ń dùn gan ah ó mọ́ máa wé bí ìgbà tó pé ṣe máa ní ti máa dì ní torí pé kò jẹ́rú ẹ̀ ń lé wọn tẹ́lẹ̀ ṣùgbọ́n mo ti pé ń lé tóun náà ti ń bọ̀ tẹ́lẹ̀ kan da gbóde sórí iná kọfí eh, irú sí

hindu lórúkọ rẹ̀ ó wá rìpọ́tù radiyallahu ta'ala anha ó wá rìpọ́tù ọkọ rẹ̀ fún ànábì sallallahu alaihi wasallam ó ní bá lé òun ọkọ òun ó ní kì í máa ń fún àwọn ní ohun tó máa tóun àtàwọn ọmọ jẹ ó fẹ́ láhun ilé hmm. kì í ṣe pé kò ní ṣùgbọ́n ó háwọ́ ṣóhun lè máa òun náà dẹ̀ máa ń mú nínú owó ẹ̀ táwọn máa fi ń jẹun o wọn fi raṣọ sọ́run o egúngọ́ tó kọ́ máa fi ń jẹun gbọ́bùkátọ̀ àtọmọ́ olóòjíṣẹ́ ọ̀nà ṣé kí n ṣe pọ́n tí ń ṣẹ́lọ ẹwà obìnrin rí tàná obìnrin dáadáa ẹ́ madame ẹ̀nà bèèrè lọ́wọ́ àfẹ́ẹ̀sìn kẹtù máa ṣe ń tẹ́ ń ṣe ẹ má máa sáré take decision ó bèèrè lọ́wọ́ ànábì sọ̀rọ̀sọ̀rọ̀ pé ṣé mo lè máa mú inú owó ẹ̀ ká máa fi jẹun máa tọ́mọ́ ànábì ni bẹ́ẹ̀ ni ó ní kò bí mọ́ ayẹ

gbàfọ́lọ́hun lórí ìtọ́kọ tí ẹ bá nínú ilé ẹ máa jẹ́ ẹgbà bí ọpẹ́ nígbà tó bá padà yá à ń retí pé pẹ̀lú ògo ọlọ́run nǹkan padà wá bọ̀ sípò pẹ̀lẹ́ níyàn rẹ ìwọ tó jẹ́ bá lélé láàrọ̀ ojúṣe rẹ̀ nìyẹn. wọ́n ní tí lè àwọn a gbọ́dọ̀ má máa sọ. àdáhà bákan náà ni pé ọkọ balẹ̀ ilé o gbọ́dọ̀ ní sùúrù lórí ṣùtájò ohun tíyàwó rẹ bá fi kàn ẹ́ ṣùtátá hàn ní obìnrin ní òmọ̀rọ̀ sọ ààrùn ti ẹniyẹn ààrùn ẹniyẹn èèyàn kí wà kó máa ti tiẹ̀ ó máa ń dìyàn o lè fẹ́ gbé parí o lè o lè o lè níwà pátì wọ́n máa mú mára torí ẹ̀ nínú tó ọkùnrin gbọ́dọ̀ máa ṣe ni pé gan ní kọ̀rọ̀ kó máa tó bá níjò kan lọ mọ́ àrùn àlébù oníkàlùkù wọn àrùn ẹ̀yẹn àlébù ẹ̀yẹn máa lọ ibẹ̀ ní kó máa jẹ́ pé iná zẹ́ọ̀jẹ̀ sàn ní ibẹ̀ ní kó máa jẹ́ pé yà pọ̀n tí tiẹ̀. yẹ́sì bí ru ẹ̀ láàmà kọ̀dìyà kọ́rùn mímíná ní ọ̀pọ̀

má jẹ́ kí n parọ́ fún ẹ àwọn ẹbí ìyàwó ẹ̀ pápọ̀ òde ní ìrí èèyàn rẹ̀ wọ́n kàn mọ̀ mọ̀ ń gbèsè yẹn kọ́ mọ́ ba lè rí ìdíjókòó ilé ọkọ. ẹ má gbàgbé òru òní náà ni òru twenty seven ẹ jẹ́ ká tún ṣègbìyànjú ká rántí láti bẹ ọlọ́run púpọ̀ pàápàá jùlọ àdúrà ilé ìtàn àbí rẹ̀kọ́mẹ́dì yẹn Allahumma innaka afuwun tuhibbul afwa fa'fu anni má lọlẹ̀ láti kọjú ìtún wọn ṣe káàkiri àdúgbò mọ́ yíká àsìkò ẹ̀ ṣòfò máa bí ọlọ́run nílé lóru àbí nínú mọ́sálásí àdúgbò yìí tí wọ́n bá ti ń ṣe rìntìkà. já sáré ti àdúrà kan lẹ̀ lónìí káfílẹ̀ yẹn kánlẹ̀ fún ti ìdánilẹ́kọ̀ọ́ àti èdè yìí bá ṣe máa ń ṣe fún aládéhùn pé lójoojúmọ́ jẹ́ kankan náà la máa fún aládùn alára tí máa sábà mú bá lélẹ̀ kara ni pé gbèsè pọ̀ lọ́rùn rẹ̀ kò sówó nǹkan dá gbogbo ẹ̀ há gádígádí wọn àrò pé báwo ló ń ṣe fẹ́ ṣọ̀rọ̀ ara òun báyìí tó bá ti wá délé àmà sábà kanra ṣùgbọ́n tọ́lọ́run bá ti ṣèdẹ̀kùn tí gbogbo nǹkan bá ti bọ́ sójú ẹ̀ pẹ̀lú àánú ọlọ́run ẹgbàdúrà ilé náà kẹfì kún ní òní yìí àdúrà sáà níbi kọ́ wa pé ká máa fi san gbèsè kò sí nínú ìlànà Islam pé kíyàn jẹ gbèsè kó máa lọ ṣáájú pé kún ní gbèsè márùn ti gbà mọ́ èèwọ̀ ni o bí ò gbáláyé àgbà lọ́rùn àdúrà sáà níbi kọ́ wa tí yàn máa fi san gbèsè tí gbogbo nǹkan fi máa ń bọ̀ sípò fún yàn sallallahu alaihi wasallam ó ní fún mi ní ọ̀rọ̀ ilé tó pọ̀ tí máa fi so gbogbo ìtìtò àlọ́run lọ́nà ọ̀rọ̀ ọ̀run wọ́n ló mọ́ bí wà ṣe bá mi san ó jù bẹ́ẹ̀ lọ ṣùgbọ́n kan náà àjọ àtàfin sọ gbèsè nìyẹn Allahumma kfini bi halalika an haramika وعغنني بفضلك عما سواك سبحانك اللهم وبحمدك اشهد ان لا اله الا انت استغفرك واتوب اليك السلام عليكم ورحمه الله وبركاته وعليكم السلام ورحمه الله وبركاته وما كان لمؤمن ولا مؤمنة إذا قضى الله ورسوله أمرا أن يكون لهم الخيرة من أمرهم ومن يعص الله ورسوله فقد ضل ضلالا مبينا fún ìbéèrè àdé ṣíṣe olùgbọ́wọ́ irú ètò báyìí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ àwọn ìmáàmù wa ní 080 35 75 14 66 ẹ lè fọ́lọ̀ wa lórí Facebook page wa ní dáwọ́tò làhákì lẹ́mẹ̀ Abẹ́òkúta.